كلها عن عيونهم والبصر ثوبا جميلا من الستر فصاروا يحبوني ولست أنا الذي أحب ولكن شبهوني بالغير فحقق رجاهم يا إلهي وخالقي بحق الذي أنزلت في محكم الذكر ولا تفضحا سري إلهي بينهم وقل لي يا مولاي في موقف الحشر وقل لي يا مولاي في موقف الحشر إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أتوقع فما لهم أتوقع أتوقع فالنبوة محمد صلى الله عليه وسلم ìkẹ́ ọlọ́run àtọ́lọ́ ọlọ́run kọ́lọ̀kọ́ bá mú bá náàbí àtàwọn ará lè àtàwọn sàábẹ̀rẹ̀ àti gbogbo àwọn náà tàà ń gbìyànjú láti tẹ̀lé wọn tí ó fi díjọ ìgbéǹdà òkè àmà adúpẹ́ fún ọlọ́run ọba ọba tó tún ṣe nírọ̀rùn fún wa láti pàdé ní òru tòní òru ẹlẹ́ẹ̀kejì nínú oṣù àwẹ̀ ramadan ti tọdún yìí abẹ́ ọlọ́run ọba àwa tá a bẹ̀rẹ̀ àwẹ̀ náà lánàá náà ní kó jẹ́ kí a parí rẹ̀ gbogbo ní tọ́lọ̀ ti ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa ní dáadáa kọ́lọ̀n mọ́jì òdòjúrú èyí tó kù díẹ̀ káàtó náà rọ̀ wa kọ́lọ̀n kó sọ di ìdùnnú fún wa àwọn tó sun nígbàwé tó wa tán kí ládàá rẹ̀ kó mọ̀ lọ bá àwọn òbí àwọn méjèèjì kọ́lọ̀n kó mọ́ sàbà mú ládàá náà kọ́lọ̀n sàbà mú bá wọn àwọn náà gbogbo ntọ́lọ́n ti ṣe fún wọn ní dáadáa ọlọ́run má jẹ́ ó bàjẹ́ èyí tó kù díẹ̀ káàtó kọ́lọ̀kọ́ bá ṣe ní ìdùnnú fún wọn gbogbo ntáwọn náà ń béèrè lọ́dọ̀ ọlọ́run ọba ní gbangba àti ní kọ̀kọ̀ ọlọ́run sábà wọn rasulullah sallallahu alayhi wa sallam. náà ní òní pẹ̀lú gbọ́nà ọba à ń tẹ̀síwájú pẹ̀lú tíráta bẹ̀rẹ̀ sí ní ká látàná ti tí wọ́n pe àkọlé ní al-mawsu'atu al-fiqhiyyatu al-muyassaratu fi zawaj kọ́lọ̀kọ́ bá ṣe dáadáa fún àǹfààní a ṣe àǹfààní tó pọ̀ lánàá látẹnu àwọn afáwà sheikh saad sarumi lérí àwọn ibi tí wọ́n kà fún wa nípa definition marriage nínú islam eléyìí tá à ń fi ń ṣe àǹfààní fúnra wa yìí àwa tá à ń sọ à ń bẹ̀ ẹ̀yin gbọ́ náà ẹ̀yin náà ń ṣe àǹfààní níbẹ̀ ní tá a sì fẹ́ kí ó máa ṣẹlẹ̀ ní pé kó máa lapa lára wa à ń sọ náà lánàá pé ó n tó fa atọpọlọpọ ọkọ àti ìyàwó tá fi ń kọlu ra wọn lọ́nà tí ó dáa ni àìnímọ̀ nípa ọ̀rọ̀ ìgbéyàwó yìí òun náà làwọn àǹfà wa ni wọ́n kan tó níbi tíra ká gbé e láti ibi tá a ti sọ́ọ̀pù lánàá níbo la ti sọ́ọ̀pù lánàá ayé alukur'an tí àwọn ṣèkì wa tán mú wá fún wa lánàá nínú sọ́ọ̀tù sọ́ọ̀fàt àǹfààní tó wà ń bẹ̀ kìí ṣe kékeré tọ́lọ́run sọ fún wa ń bẹ̀ pé a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim uhshuru alladhina zalamu wa azwajahum وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم وقفوهم إنهم مسؤولون ما لكم لا تنافرون ibi tá a ti dúró náà nù sheikh àǹfààní tẹ mú wá fún wa ń bi àyà yìí ọ̀ṣùrù lẹ́bí nàzọ́là mú wá àzùwájà fún ibi táàfà mú wá nínú tíránù ẹ wá ń sọ fún wa pé àwọn ọkọ àtìyàwó hmm. tí wọ́n ń ṣe aburú lọ́sọ̀ọ́ hmm. fúnra wọn wọ́n ní ọya ẹ̀kọ́ wọn jọ hmm. ẹ̀kọ́ wọn wá níjọ́ gbọ̀ngà òkè àmọ́ eléyìí ń sáà fi mú jáde ń bẹ̀ lánàá òní definition azawaj àbíbẹ̀kọ́. tuntun mm, mm, mm, yìí pé ìkójọ ìkójọ. ìkójọ àmọ́ àánú àǹfààní tẹ ń fún wa lánàá ó ní pé eh, ọkọ tí ń ran ìyàwó lọ́wọ́ lérí aburú àbí ìyàwó tí ń ran ọkọ lọ́wọ́ lérí aburú ah, nǹkan tí ọ̀dà ni ó lè jẹ́sẹ̀ àyà yìí wá ń jẹ́ kó tún yé wa pé ó tún lè jẹ́bọ ibi ẹ̀wọ̀n àfọ̀òfin sínú tíra àmọ́ tá a bá lọ náà al ọlọ́run ọba ni. وما كانوا يعبدون وما كانوا يعبدون àtàwọn àtàwọn tí wọ́n ń jọ́sìn fún hmm. lẹ́yìn ọlọ́wọ̀n ọba gbogbo wọn ẹ lọ kó wọn wá hmm. wọ́n ní ẹjọ́ tí wọ́n jẹ lónìí hmm. lọ́nà bí wọn dúró innahum mas'ulun alẹ́ ń tàbí wọn eh, ibi tí mo fẹ́ kẹ́ lọ́ńbẹ̀ lẹ́nu iṣẹ́ náà ni pé a rí àwọn ọkọ̀ àti àwọn tó ẹ pé kìí ṣe rí ẹsẹ̀ nìkan ni wọ́n ràn wọ́n lọ lélẹ̀ sẹ́rí hmm. ìyàwó mi ń ran ọkọ rẹ̀ lọ lérí zina hmm. lọ́nà wo ẹ̀sà àmọ́ fẹ́ wọn hmm. àmọ́ ẹ mẹ́jẹ̀ mà ẹ gbọ́dọ̀ mú wọn wálé o ọkọ mi náà wà tí ó sọ fún ìyàwó rẹ̀ pé lọ bá lágbájá lọ sí sí lágbájá ọgbówó ọwọ́ wá ẹ aburú ẹ̀zámpù zinanu ẹ̀zámpù kan nípa olè jíjà lánàá. Eh, eh, obìnrin tó ìrìn lọ lè olè ké kò ṣe wá àti fún. ìrìn àjò ṣe yíyẹ wà wọn máa wà wọn kí ọjọ́ ìlà rẹ̀ wà wọn bí rẹ̀. ọkùnrin yìí bísínẹ́sì rẹ̀ bísínẹ́sì ká gbá àwọn èèyàn lójú ni. ìyàwó rẹ̀ sì mọ̀ sí. ìyàwó rẹ̀ sì mọ̀ sí. bísínẹ́sì rẹ̀ bísínẹ́sì rìbá ni hmm. ìyàwó rẹ̀ sì mọ̀ sí. àbọ̀kọ náà ọmọ sí bísínẹ́sì rìbá tí ìyàwó tí wọ́n wá jọ ràn án lọ lérí aburú ọlọ́wà ní wàmá kánú yá àbùdú náà wàmá kánú yá àbùdú náà ní ìdú níláàrí fàádù ìyá sọ́ọ̀tì jẹ́hìn lọ́kùnfún ìlànà màṣíwúlù ní àwọn aláàkùbọ̀rù ayàtẹ̀ka yìí ayàtọ̀ ní agbára yìí tẹ́rí tẹ̀síìrì àyà yìí ní mo ti kọ́kọ́ gbọ́ láyé lẹ́nu àwọn bàbá wọn àti àgbà yẹn kọ́lọ́mù sọ̀mọ́ àkẹ́mi gbogbo ẹ̀yin tẹ́ mọ sọ̀rọ̀ tí ò da sáwọn àgbàlagbà ẹ̀ṣẹ̀já sọ̀ra wàláhì àǹfààní tá a ṣe lára àwọn kèsì kékeré àǹfààní tá a ṣe lára àwọn alájẹ àgbà àǹfààní tá a ṣe lára bàbá wọn àti àgbà yìí bàbá Sheikh Adam àtàwọn àgbàlagbà tí wọ́n ti lọ kìí ṣe kékeré wọ́n bí wọ́n bá tiẹ̀ jẹ́ mùsùlùmí kan wa kan fi súnà sọ fún mi pé àwọn wáàsí kan náà wà tẹ́yìn náà máa lọ gbà ṣe àwọn òjò ẹ̀rí bí tí máa rí kó sànù wa gbogbo àwọn àwọn àwọn ah, ebi ọjà alagba kọjá gbà tá ah, ah. gbogbo ẹ ṣe nínú àní mọ̀ àárọ̀ àní mọ̀ ọ̀sán àní malẹ̀ gbogbo wájú ilé ọba yẹn yóò mọ̀ ọ̀rọ̀ ni kí ló ṣe wá hmm. ṣé ẹ̀ṣẹ̀ náà ló wá wọ̀ wá lára táàfi ṣe àwọn nǹkan tó yẹ ká ṣe mọ́ وقفوهم وقفوهم إنهم مسؤولون الله أكبر أولا ضبع الكلام اخشوا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون ọlọ́run ní oṣù lẹ́bí iná ọlọ́mú mm. ọlọ́run gbogbo àwọn tó jẹ́ alábòsí tó ṣe àbòsí fẹ́mi àwọn mm. asọ́nà pé àìbẹ́tẹ̀ sàrí pé ẹbọ a máa jẹ́ zulmu mm. ìṣàbòsí fẹ́mi fẹ́mi ẹ̀yàn rẹ̀ ni ẹ̀ṣẹ̀ náà zulmu náà inna shirka la zulmu náà àmọ́ ọ̀gá àbòsí tó le òun náà ní ẹbọ ẹ̀kọ́ abánibísà ó sàrí fún wa pé inna shirka la zulmun azim tó bá ní pé yàn sábò sí fẹ́mi ara rẹ̀ èyí tó wá ga jù nínú àwọn àbòsí hmm. tani ah lábẹ́dá mọ̀ bàtà rẹ̀ jẹ́ o hmm. tó pé yóò ní ní àtúnṣe mọ́ rárá ẹ̀pọ̀ ní bóró fún yàmá òun náà ní kí ni òun náà ní kí yàn dìbì ṣirkú. Ọlọ́run fi sọ pé máa lákùn látàlá sọ́rún. Ẹni tó bá lórí ọkẹ́ gbogbo àwọn oníṣẹ́ ẹbú oníhàrá hmm. àwọn tó jẹ́lẹ́bọ ni hmm. àwọn tó jáwọ́ ilẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ ìbálẹ̀ kan hmm. subhanallah ẹ wo àwọn oníláyà bẹ̀ tún náà bẹ̀. ó ti wá gba ìlú kan kọ́dà ẹlòmíì ń sọ ọ́ débi pé ibi tó bá ti wá ni ìyá mi ọmọ rẹ̀ lọ́wọ́ pé ó ní betting house ó sì ń sọ pé wàhálà yín gbogbo nǹkan lẹ́mọ̀ kọ̀ndẹ́mù. ọkọ rẹ̀ sì ṣe bìnrin ọkọ rẹ̀ sì ń sọpọ́tì ọ̀ràn lọ́wọ́ ọkọ mi ní tọ́tí ìyàwó rẹ̀ lọ́wọ́ àbí káwọn ọmọ máa ra àwọn òbí wọn lọ́wọ́ lílé àìdá sókè iṣẹ́ ọkọ àti ìyàwó nìkan ni Kùránì ń sọ gbogbo ọ̀n tó bá tẹ́ pé wá nílé ìjó lò hàn lọ́wọ́ fún àwọn eléyìí tó bá ti jẹ́ nǹkan àbàjẹ́ ọ̀nà wọn fẹ́ nǹkan. kẹjá wá fún ara lẹ́jàmpù ìtẹ̀bọ̀ torí pé nísìn ẹlòmíràn wọn sọ tiwa títí ẹ̀ náà ń bẹ̀ ń bẹ̀ ò hmm. wọ́tọ̀ ń gbọ́ wa tó jẹ́ pé nísìn à ń bọ̀ wá síbi òṣèlú nìsìn ẹ̀rọ máa sọ pé ẹ wọ́n fún wa ní kinní yìí àfẹ́bí wọn ní ká ṣe gbangba ta ní òwò náà láti wò. àwọn èèyàn pọ̀ gan-an láwùjọ ní ìṣòro àìsàn ẹnìkan àbẹ́lòmí náà wá ipò gíga níbi iṣẹ́ ẹnìkan jù ẹnìkan fún mi hmm. nílùú kan ni wàlọ́ ìlà àbẹ́mọ̀ nígbà yìí hmm. ikú gbèsè orí fún yín hmm. nílùú kan lè dé pé Ah, tọ́ ẹ̀yìn sẹ́ndì ilé ẹ̀kẹ́ lápútọ̀ ọlọ́run bàbá bẹ̀ẹ́ lọ́run bá fọ́mùn ọdá mọ̀sí bọ́ ọlọ́run sànù bàtí pọ̀lá wáyá mú ìgbọ́ ọ̀gá wẹ́dẹ̀ ẹ̀dẹ́ sọ. Ah, ńgbà tẹ ẹ ti sọ pé àdúrà lẹ́yìn ọmọ. ọ ní ah, àbá ẹni tó kàn fún yín yọ ọsẹ kẹtẹ lọ jí ẹ láàbẹ òru lóòrùn. náà ni gbogbo ìyá ń sọ ẹkẹ bí ọsẹ kan ń pa lórí kò lè kà kò kà wọn kò lè jọ lójú láyé kò lè. wọ́n wá ń ṣe ẹbọ lọ́sọ̀ọ́ wọ́n ń ṣe fúnra wọn wọ́n ṣe lọ́sọ̀ fúnra àwọn hmm. ọkọ àti eh, àwọn ọkọ àti ìyàwó mìíràn àti ìgbọ́jà wọn rí hmm. ah, gbọ́ra wọn yé púpọ̀ ó lè jẹ́ kó lérí aburú náà fi gbọ́ra wọn yé ọkọ tí ó yẹ pé tí ìyàwó rẹ̀ bá ń jáde lọ yóò san ṣòkòtò mádìí yóò lọ mádìí ń lọnù àwọn èèyàn sì máa wò wọ́n ń wo ṣépù rẹ̀ wọ́n ń wo gbogbo bí bó ṣe rí hmm. wọ́n ń fòdí wọn wọ́n fi ń géèjì ṣe ìyàwó tó dá kọ́hùn ìgbéyàwó tó dá kọ́hùn o hmm. tábà ń sọ pé successful marriage o hmm. ni marriage tó tààrà lọ lórí dáadáa ni o tààrà kan pé yóò gbé wa dé àlùjànnà hmm. kìí ṣe pé marriage pé ìwọ náà lọ ìyàwó rẹ lo hijab rẹ kí ni tó lọ gbé sí rí ní sin tọkùn rẹ òkín look fit rather òkín look smart. Májò kó bọ́ ọ kọ́dẹ̀ ẹlòmíì ní tí fi ń ṣe ọlọ́run bá dòní hmm. mo fẹ́ tẹ̀lé àṣọkọ mi ọlọ́run ní ká tẹ̀lé àrìjálù hmm. qawwamuna ala hmm. nisa wọn ní ká tẹ̀lé àṣọkọ lórí aburú o nínú aburú táwọn ọkùnrin ṣe lónìí pé ká máa sọ fún àwọn ìyàwó ká máa lo hijab ká máa sọ pé ká máa lo nìkan. Eh, bẹ́ẹ̀ ni ẹlòmíì bá dé ọmọ kọ́dà àwọn ẹlòmíì bá dé kí wọ́n lọ kó ìjábọ̀ àwọn ọmọ wọn jẹ́ sunna. احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فهدوهم إلى صراط الجحيم وقفوهم إنهم مسؤولون ما لكم لا تناصرون wọ́n ní rí ẹni kàkà tí wọ́n ràn yín lọ́wọ́ hmm. wákìfúhùn ẹ̀dá ọdún bẹ̀ wọn sẹ́rùn pé ẹlòmí ò fẹ́ kọjá ní bọ́dà hmm. ẹni tí wọ́n bá ti tẹ́ bá ti tẹ́ẹ̀kì ìwé rẹ̀ tí ọba ti dá tó bá ti lẹ́bọ lẹ́rú ah, ẹ̀dá wọn tó ọkọ àtìyàwó mi tí wọ́n sì dá wọn tó kọ́lọ̀ mẹ́jẹ káà wà ń bẹ́ àwọn táà ní wà ń bẹ́ àwọn ni àwọn táà bá ń ran wa lọ́wọ́ lórí dáadáa hmm. tí èsì pé àbúrú làjọ ń ṣe pẹ̀lú ara wa wọn sọ ah wọn gbọ́ra wọn yé tí ó dáa ọkọ àtìyàwó tẹ́ bá gbọ́ra yín lé yé ó yẹ kẹ́ gbọ́ra yín lé yé lórí ọ̀rọ̀ ọlọ́run kí lọ́lọ́run sọ lórí kí làǹdàbí sọnù tí ìbá ti fi pé lórí bẹ́ẹ̀ tóbi ti pé lérí àbòsí ni ìbájà ẹwọ bẹ́ẹ̀ sọ nípa ilé hmm. ọkọ̀ tẹ́sọlẹ̀ kan nípa yí pé àwọn àfáà gbogbo káàkiri ẹmọ gbọ́ wà sí ibẹ̀ kò mí pa kò tí yẹ́yẹ́ ọ̀tán nì sínú yẹ́yẹ́ ọ̀tán náà hmm. ọkọ rẹ hmm. ìyàwó rẹ ní pé ah, ajájọ lọ́wọ́ àti àwọn àfáà lágbájá ibi àsìkò yìí lọ́jọ́ àdáwà náà lábàá nílùú bẹ́ẹ̀ lájọ lọ àtàwọn ọmọ wa ká gbọ́ wà nígbà tí mo ní lọ wò bí mo lẹ lómi ò gbé sí i bá a ti bẹ̀rẹ̀ àwẹ̀ yìí látà ibùn tó ń ti bá a ti ń gbà àwẹ̀ yìí eh, mo mẹ́ńṣẹ̀ rẹ̀ fún ilẹ̀ kan pé ẹlòmíì ó sì dùn pé bá a ti ń gbà wẹ̀ náà hmm. kò stop aburú tí ń ṣe. wọ́n sọ pé tí àrọ̀ bá ti dé o ọlọ́wọ́ bá wọ́n dé wọ́n dé wọn sẹ́kẹ́sẹ́kẹ́. wọn ní jẹ́ kó wọ́n rí hmm. àwọn ẹlòmíì lọ tú ṣètọ́nù kalẹ̀. Hmm. ibi tí ṣètọ́nù dó sí gangan wọ́n tún lọ gùn mọ́lẹ̀ pé wọ́n tún lọ disturb ẹ̀ wọ́n lọ ibi prison tọ́lọ́wọ́ bá fi sí hmm. wọ́n lọ jí ń kùkù mẹ́ <laughs> òun náà wà dá àwọn mú pèsè àpèsè ẹlẹ́ẹ̀ṣẹ́ ẹlẹ́ẹ̀ṣẹ́ lọ́mọ fún ní tóun ti báwẹ̀ ṣe wà ń ta ẹ̀yìn náà ti gbọ́ àwọn ọmọ láti náà gbé ọlọ́kọ̀ọ́sọ́ èyí tí máa wà ní sáchẹ́tì pé ẹmùkọ́ mọ́ tààmù. yóò lọ àníkọ́ mọ́ mọ̀ yìí tó máa tó mọ̀ mí náà wọ́n mọ̀ mọ̀ mí náà eh. wọ́n bọ̀ ah, ọlọ́kọ́ sànù. kọ́lọ́kọ́ sànù wa mm. so ibi tí ọ̀rọ̀ ń lọ gangan. akọ́mọkọ́mọ náà ṣe ayé àdọ́lọ́ wọn pé fàdúhù ìlà sọ̀rọ̀ ti jẹ́ àwọn ọmọ yìí pé wọ́n ẹyẹ dájú wọn kọ náà mẹ́rin bá kọ́ ẹ̀sìn náà àdáwò ni wọ́n kọ̀ gbé sí náà àdáwò ni wọ́n ẹ̀dájú wọn kọ náà. ọlọ́ni ọ̀kẹ́fọ́ iná rú ọkọ àtìyàwó tí wọ́n ra ọlọ́wọ́ lérí aburú ọlọ́run ẹ dájú ẹ dájú ọkọ náà ni hmm. tó àwọn onílé jìnnà bàtà nígbà táwọn náà wà láyé náà tó bá fi jọ plan aburú wọn wọn hmm. ẹrí kí wọ́n jọ dájú kọra wọn náà bẹ́ẹ̀ ni wọ́n jọ dájú kọra wọn náà ẹ̀yìn náà wà dájú kọ hmm. náà wọ́n ní kúrẹ́rì wọ́n ní ọ̀rọ̀ wọ́n ní ẹjọ́ tí wọ́n bá tó wọ́n bá tó lọ́wọ́. lọ́rọ̀ tí ó wà lóun fẹ́ sọ̀rọ̀. tọ́wọ́ wọn bá ti ti débi ah. pé ọlọ́run bá ní pé fẹ́ mo fẹ́ hmm. wọ́n yí ti fẹ́ mú yẹn nísìn kí ló fẹ́ sọ aljanna bi ghairi hisab àmín Allah àmín Allah àti mi àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa àti sheikh raumina àtàfà wa ayé bínà gbogbo wa ọlọ́run mọ́sá àtàwọn àtàwọn ìyàwó wa ọlọ́run kò fún wa ní aljanna bi ghairi hisab táà ní sí ìṣirò ẹni tí wọ́n bá ti dá dúró pé wọ́n bí ilé ọlọ́fẹ́ fi àjẹ́ ni lẹ́bìnrin ẹni tó bá ti lè pé mẹ́ni ṣọ́síbá ọ̀zìbá bá ti lè pé bá ti lè wá sọ tẹnu rẹ̀ wá rújọ́ kò lè fi ọlọ́run ọ̀fẹ́ kọ́ là ní dáwọn hmm. ọ̀fẹ́ kọ́ láàrin lọ́wọ́ hmm. àwọn kọ́lọ́ ní pé a fún wọn láti jẹ́nà gẹ́gẹ́ rẹ̀ sáàrì hmm. wẹ́lẹ̀ àwọn ọ̀rọ̀ wọn ní sísè wúṣẹ́ ìyà tí ó sì wọ́n sì ní tó kankan nínú ìyàwó àmọ́ pé wá rojọ́ ìtọ́ àwòtẹ́nu rẹ̀ àdánwò náà ọbẹ̀ fìyà jẹ́ wọn. kó tó di pàmò àgbà ìpè wọlé nísìn ẹja ká tó kàmọ sí ogun tá à ti ń sọ látàárọ̀ nípa pé inú oṣù àwọn Ramadan la wà yìí ọ̀nà ọ̀nà táwọn yẹn ń gbà ṣẹbọ sọlọ́wọ́n ọba wọn ni pé ká ẹnìkan wà ń bì kan bàbá hmm. kan wà ń bì kan tí ó là wọn. Hmm. gbogbo ní tí wọn náà ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba wọn opportunity ní ooru ramadan fara àkọ́mọ̀sí inú ramadan hmm. wọ́n ní ìdá kanyìn nínú ìdá mẹ́ta òru ní gbogbo ojoojúmọ́ lọ́rọ̀ máa ń béèrè pé kí lọ fẹ́ kí n ṣe fọ́ wọn mùsùlùmí ò wá lè ṣàdúrà fúnra rẹ̀ òun àwọn àfa kan kì òun pásítọ̀ kan kì òun lọ káàkiri mọ́ dààmú ara rẹ̀ mọ́ èdè tó tó ń sọ òun náà máa fi mọ̀. ẹnu kọ́ kára sàrọ̀ alá mo ṣe máa ṣe lọ́kọ́ ẹ̀kọ́ àlùwàlá dáadáa torí hmm. àlùwàlá òun náà ìyẹn máa ń jì síbẹ̀ hmm. tó ẹmu sọ́dọ̀ àlọ́tọ́ pàdé òfin ní ìgbà náà ó sọ̀rọ̀ lábọ́lọ́ wa ọ wà bẹ ọlọ́run ọba mo ṣe máa lábára mọ́ tẹ́wọ̀ rẹ báyìí láàrin òun náà mọ gbogbo tó bá máa rí olórí ọmọ rẹ hmm. وما تدري ما صنع الدعاء اليوم الإمام زافي رحمه الله تعالى أتعزوا بالدعاء وتزدري أتعزوا بالدعاء وتزدري وما تدري ما صنع الدعاء وما تدري ما صنع الدعاء lọ́rin ní àtàzáwò ní dùá. ọkọ àtìyàwó ẹ mọ́fà dùá sí rí wọn. ọgbẹ́ sẹ́rí àìmọ́ pàtàkì àdúrà lọ́sọ ìlú mìírànlẹ́bọ̀. Hmm. pé kí nǹkan wọn sàjá kíákíákíá tẹ́lẹ̀ kan náà hmm. ìdán lẹ́ẹ̀kan náà kó ṣé pé yóò yà lẹ́pọ̀ àmọ́ ah, orí nǹkan lánàá mm, mm, mm. bàbá fi nǹkan àmì lánàá. ó ti wá ah. bí nílùú pé gbogbo àwọn tó lówó láyé yìí náà eh. wọ́n gbọ́dọ̀ lówó àfi kó jẹ́ pé wọ́n dọ́gbọ́n sí i ẹlòmíì gbà pé ọlọ́run lè kẹ́yìn fa. òkú bàbá àdúrà máa ń gbà. oníran kúfùrù ló wá ìran kúfùrù kan náà tún lè eh. léyìn náà kéèyàn mọ kéèyàn mọ bìlí ọlọ́tẹ́ndì ni. ìgbé ẹ̀tọ́ ọlọ́run bá fún ẹ̀ka mìíràn ni. ṣírkì náà ṣírkì náà. tùǹpẹ́ tó pọ̀ ọlọ́run bá ní máa ń fún yàn ní àrùbí eh. òní máa ń bí àbùkátà yàn àwùjọ wa yìí ó ti hmm. wa yìí lágbára púpọ̀ hmm. Hmm. wọ́n ti lọ ti ẹbọ mọ́ bíi pé ibi tẹ́bọ wà ní pé eh, ó gbé kíní kankalẹ̀ ń tọ́pọ̀ lé lérí. Ah, ah, ó jù bẹ́ẹ̀ lọ ẹ̀wọ̀n ìbí ẹbá mi wá ogun tajà ẹ̀yà fún ẹja ẹni tí ó bá dá sí ní ètò lónìí 09072386975 àbí 08134644877 náà nọ́mbà tí ẹ máa pè wá sí ẹ wo gba àwọn ọ̀rọ̀ tí à ń sọ látara fọ́dà sheik sàrùmí wọ́n sọ débi pé obìnrin òun ló máa ṣeré ọkọ rẹ̀ hmm. àmọ́ tó bá ti di pé ó ti fẹ́ máa mú ọ sí nǹkan tọ́lọ́run ọ̀fẹ́ hmm. kódà tó bá ti di bí ẹbọ kó fi gbé tán àwọn àwọn sọ pé kẹ mọ́ fẹjọ́ ọkọ yín tẹ́ nìkan kan mọ́ fẹjọ́ ìyàwó rẹ̀ sùn kankan. Alhamdulillah. Alhamdulillah. À ń gbọ́ yín sọ. Wàlúkùn sálàmù lákàtọ̀, à ń gbọ́ yín. So, àwa là ń sọ pé ẹ má fẹ́ jọ ara yín sunra yín àti kọ́dà sọ débi pé àwọn òbí yín hmm. third party ni wọ́n hmm. nínú márèjì o àmọ́ tó bá ti di pé à ń lọ lùgbọ́ ọlọ́run ọba tó o sì ṣe wáàsí fún tí ọ̀gbọ́ o ṣe wáàsí fún ìyàwó rẹ kó má ṣe rìbá mọ́ hmm. kó má ṣe bọ́ mọ́ kọ́mọ́ta náírà bẹ̀tì ẹjọ́ pé ìwọ́n náà àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéèkéèkéèkéèkéèké kọ́mọ́ta bẹ́tì má bẹ́tì má bẹ́tì ní ọkọ̀ àwọn kéèkéèkéèkéèkéèké ní báyìí wàlá ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti dún ní gbèsè báyìí kọ́lọ̀n kó sànù àkóso wọn. o ti dẹ́ntẹ́ kókò gbádà rẹ̀ mọ́ báyìí kò rí ìdẹ̀rìn géré mọ́ ìbànújẹ́ ẹ bá gbọ́dọ̀ bẹ̀rẹ̀ mẹ́rẹ̀ mọ́tò kan gbà gbèsè tó ti jẹ kalẹ̀ níbi bẹ́ẹ̀tì bẹ́ẹ̀tì ọkọ mi wọn lọ fáwọ́ nínú àkáǹtì ìyàwó rẹ̀ ìyàwó mi bá dé tó ń náà lọ fáwọ́ nínú àkáǹtì ọkọ. ọmọ ẹgbẹ́ láàárọ̀ òru kan ó sì jọ seven hundred thousand nínú àkáǹtì bàbá rẹ̀ ẹni pé kọ̀lọ́ ra nǹkan báyìí wá lásán seven hundred thousand ó sì di. èyí nǹkan hmm. ọmọ tó fún lówó skul ọrọ̀ skul fees tó lọ fi ta nǹkan ọlọ́run ní jásà gbáko. ẹ ṣeun sáré. àmín àmín. Amin. Àmín. Àmín. Àmín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò fẹ́ àmọ́ ẹlòmí owó bóyá àtìkù ti gbà pé ẹ̀ka ló ń ṣe òun. Ọwọ́ afẹsẹ̀ pọ̀. Hmm, jazakumullah khaira ẹ bọ́ kọjá ibi tí àwọn èèyàn ń ro lọ. tó wá wáyà yìí àyà tó wá tafe tí a fẹ́ fi dómi àyè wọ́n ní malakum latanasarun. ọlọ́ni malakum latanasarun náà kí ló sì kí ni wọ́n ń ṣe ẹ̀yà lónìí yà mo fẹ́ rò o ẹ̀yà hmm. kí ló dẹ̀ lè rọra yìí lọ́wọ́. Hmm. Ọya ẹ máa ra yín lọ́wọ́ ní àbúrò àtẹ̀wà láyé olùwà ìmọ̀ ẹ̀lọ́pọ̀ kí ló ṣe yín lòdì ẹ̀yà yín lọ. Ẹyẹ kọ́ ọwọ́ ọkọ̀ rẹ lọ́wọ́ bó ti máa ń rà lọ́wọ́ láyé àtẹ̀wà láyé. Ibi tó ọmọ ọmọ ọkọ̀ rẹ lọ. Tí wọ́n bẹ̀rẹ̀ sí láàrin láàrin amújẹ. Obìnrin mi lọ bàtà ọkọ rẹ̀ jẹ́. Títí hmm. ọkọ mi dà nípalẹ̀ nípìnlẹ̀. Ibi tá a sọnù pé choice of spouse, ẹni tó bá hmm. lọ́kọ, ẹni tó bá fẹ́yàwó, hmm. kí lọ́ní ká wò? ìbẹ̀rù ọlọ́run mm, ẹ̀sìn mm. àti ìwà dáadáa ẹ̀wọ̀n náà wò mọ́ lónìí mm. lẹ́lòmí fi lọ kó sọ́wọ́ tí ọ̀rẹ́ kó kó sí bí mo ti wá sọ tó pé obìnrin mi lọ bá tọkọ ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ wà lọkùnrin mi lọ bá tìyàwó rẹ̀ jẹ́ ìyàwó mi ní sẹ́tì ọ̀tọ̀ dá ẹ̀rì náfìlà ni wàhálà náfìlà náfìlà náfìlà náfìlà gbogbo wa alẹ́ lomi tí ìyàwó rẹ̀ tó bá yẹn òun náà ni ó jẹ́ gbóhun tá à ń ṣe kọjẹ́ ẹ́ abẹ́rẹ́ nìkan kí ni ṣìhámù lẹ́yìnlì láàrín Gbogbo bí ṣe ń bẹ lọ́wọ́ bá lóru tí ń bẹ lọ́wọ́ bá wọn. Hmm. Hmm ọlọ́run sí mú pẹ̀yàwó mi hmm. kíkín ló kò tí kàfẹ́ kọ́dà ń tọ́bìnrin mi tó fi la ọkọ rẹ̀ ni hmm. níbi aburú òun ò lágbára àti ṣéwù àmọ́ ìyàwó rẹ̀ yóò àjòkó lóòrùn kò ní sùn ọ̀pẹ́ tẹ́fẹ́ ń tọ́jú wa tó bá ní tí máa ń ṣe ní hmm. ọlọ́run lákùnbà wòye wọn bá ń sàánú rẹ̀ a tún فلو تراتي عن تحق الله كل سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك